adára kó fún ọlọ́mọba Allah subhanahu wa ta'ala lórí àwọn oore tí ó pọ̀ tí ọlọ́mọba ṣe nínú ìgbésí ayé wa eléyìí tí kò ṣe é kàtá eléyìí ọlọ́mọba ṣe sọ ṣùgbọ́n èyí tí ó dá wa lójú ni pé àwọn oore tọ́lọ́mọba ṣe lórí wa oore tó pọ̀ ni pàtàkì jùlọ tí ẹ bá láròjinlẹ̀ yóò máa fi orí ọlọ́mọba pọ̀ lórí èyí tọ́lọ̀ wọn wá fi ṣe ọ̀gá orí tí ọlọ́run á ṣe fẹ́rú ọlọ́run ọba tó ṣe fún wa kó náà ní ìjà wàlúùláì làhám abẹ́lẹ́ wọn bá kó má bẹ̀rẹ̀ ìsìlámù náà lọ́wọ́ wa kó má yẹ wá kó nínú ìsìlámù. bákan náà lẹ́yìn anábìwá Muhammad sallallahu alayhi wa sallam àti lẹ́yìn àwọn sàábẹ́ anábìwá Muhammad ridwanullahi alayhim lẹ́yìn àwọn tàbí ó tó pé lásìkò wọn ẹnu ẹni tó bá ní orí mi tó yàtọ̀ sí tí wọ́n ń bẹ lórí ẹ̀ ẹnu rẹ̀ tọrọ nígbà tí gbogbo àwọn àsìkò dáadáa ní lọ tán ó padà di pé kálukú ń ṣe tó wù ú lábẹ́ pàṣẹ Islam tójú wájú rí bẹ́ẹ̀ ni àwọn èèyàn ń ṣoríṣiríṣi nínú Islam ẹni tọ́lọ̀ bá wa mú dúró tọ́lọ̀ bá ní kí ó máa bẹ nínú ẹni tí ọlọ́mọba tó sọ́nà tóun ṣe ń bẹ lórí pé àní ò ní yàtọ̀ kò sì gbọ́dọ̀ yàtọ̀ orí ikú ni ò ṣe ní yàtọ̀ náà ni wọ́n ń tọ̀ síta àwọn tí wọ́n jáwọn ẹni ìṣíwájú irú ẹni yẹn ní àdáyanrí ní ẹ̀ṣà oore mi ìtún nìyẹn lọ́tọ̀ yàtọ̀ sí pé jẹ́ mùsùlùmí ìgbẹ́lẹ́ wọn bá lọ subhanahu wa ta'ala gbogbo àwọn àkójọpọ̀ orí kọ́lọ̀kọ́ mọ́ gbà lọ́wọ́ wa kò ṣe é ní ogún tí ó tóbi jù tí àwọn ará ilé wọn ní ara wọn mo kí àwọn àbá mi ní àwùjọ yìí fọdílà tó ṣe Tajudeen Usman hafizahu Allahu wa ra'ahu kọ́nà tó bá ní lọ́rẹ̀ mi ní àfa wa dáadáa àti gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn àfa súnà lápapọ̀ tí wọ́n ń pèpè sí tọ́lọ́run tànẹ́bùwà Muhammad lórí àgbóyè àwọn ẹni ṣáájú kọ́lọ̀ wọn ogun. kọ́nà jẹ́ kí irú wọn ó pọ̀ láwùjọ lórí akéré dùhátù súnà dùhátù sàlàfíà wọn kéré láwùjọ kọ́nà jẹ́ owó pọ̀ jù báyìí lọ. kọ́nà wọn na gbogbo wọn náà lẹ́nu iṣẹ́ dáadáa fáwọn èèyàn lórí ilẹ̀ kọ́nà jẹ́ abáyọ̀ a jọ máa yá tó gbogbo àwùjọ tá a bá ti bára wa a máa ń gbìyànjú pé a tún máa ń du àwọn èèyàn náà máa ju tiwa ìyẹn ni tí àwọn tí wọ́n jẹ́ àwọn àlùfáà wa tí wọ́n jẹ́ àwọn ẹni ìṣíwájú máa ń sọ wípé ahlu sunnati a'rafu an-nasi bil-haqq wa arhamu bil-khalq àwọn tá a pè láàrú súnà wọ́n máa ń dá òdodo mà ju ẹnikẹ́ni lọ bákan náà wọ́n sì máa ń láàánú àwọn ẹ̀dá ọlọ́run nípa pípọ̀ òdìkálukú ṣe jẹ́ ní ìmọ̀nà táàdì ní àjẹ́nà papọ̀ àbẹ̀lẹ̀ ọba Allah subhanahu wa ta'ala ọba tó fi wá ṣe olùgbáwájú níbi dáadáa lónìí kọ́lọ̀ ń dàpọ̀ kó má jẹ́ kí àpàdà sí àbúrò bá wa kápadà wá jẹ́ tó máa tọ́ka sí pé à irú ń tẹ́yìn náà ṣe yìí àwọn eléyìí náà ṣe wúwo èrí àwọn eléyìí náà wúwo èrí àwọn eléyìí náà jókòó wúwo èrí tí padà máa bá wa níbi tí ìwòdà àbẹ̀lẹ̀ ọba máa jẹ́ kápadà sí gbóòdúrà lórí ìgbésìn wa àti lórí àlámàrí ayé wa lápapọ̀. títí torí àsìkò ohun tí wọ́n ní ká fi bára wọn sọ̀rọ̀ onílẹ̀ àkídàtu ahli sunnati àkídàtu salaf àwọn mafhum àkídàtu salaf salih mafhum àkídàtu salaf salih kágbàgbọ́ yẹ àkídà àwọn tí wọ́n já wọn ẹni ṣíwájú ká pè ní as-salaf salih. gbólóhùn as-salaf àbí as-salafiyya. ní àwùjọ wa lénìí àbí ní ayé lórí ilé ayé lónìí gbólóhùn kan ní tó já sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n yìí fẹ́ gbọ́ sétí àbí apá kan nínú àwọn èèyàn wọ́n yìí fẹ́ gbọ́ sétí ẹlòmíì ó tira rẹ̀ bọ́ abẹ́ ní ti bọ́ àti tirẹ̀ ní bọ́ ní ti jàmbá pé sálábí lèmi àmọ́ kì í sálábí irú tiwọn sálábí tọ́lọ́wọ́ ẹ wá bèrè pé kò ní sálàfì tọ́lọ́hún ọba ṣe rí gbèlè tí màá bóyá sálàfì tọ́lọ́hún ni àbí kì í ṣe sálàfì tọ́lọ́hún pẹ̀lú mi ò tirẹ̀ bọ́lọ́nà jàmbá bẹ́ẹ̀ sì ni gbólóhùn asálàfì àbí gbólóhùn asálàfíyà gbólóhùn tó jẹ́ kan nínú àwọn kẹlẹ́máàtì bíi ní Islam nínú àwọn gbólóhùn tí ó alimọ́sẹ̀ àtẹ̀kì lára àwọn gbólóhùn tó wá nínú Islam òun náà ní gbólóhùn àtúntàlẹ̀ eléyìí a bá nínú ìṣesí àwọn tí wọ́n já wọn ní síwájú wa tó ń tọ́ka sí pé gbólóhùn tá a jogún ni kéde ó máa sọ gbólóhùn sálàfù sálàfù àbí ká máa sọ gbólóhùn àsàlàfíyà láti lè fi àwọn nǹkan kan sì fi ara sálàfù gbọ́dọ̀ ta àjògbọ́n ni hadith kan tẹ́lẹ̀ sọ ẹ̀kọ́ fàálẹ̀ àti muslim nígbà tí ìyàwó aisha radiyallahu anha hadith afa wa masruq ó ní ìyàwó aisha òun ló sọ ọ̀rọ̀ ní fún àwọn tí gbogbo àwọn táwọn jẹ́ ìyàwó ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àwọn jókòó lọ́dọ̀ ànábì ń jọ kan bẹ́ẹ̀ ni fatima tó jẹ́ aṣíwájú àwọn olùgbàgbọ́ ní àwọn obìnrin olùgbọ́ lọ́wọ́ bá gbọ́ ó wá ń bọ̀ gbogbo àwọn ìyàwó àdókè náà sì wọ̀ pé lánàbí ó ní bá ànábi ṣe rí báyìí ànábi wá ń kí pé marhaba ànábi wá ń kí pé máa wọlé máa rọra tó bá ànábi ní ṣe Fátímà dá ìyàwó Aisha nínú hadith yẹn ó ní ìrìn tẹ bá fẹ́ mọ bí ànábi ṣe máa ń rìn ṣé bá ti mọ ìrìn Fátímà ìrìn àwọn àtànábì jọra wọn gan gbogbo tó bẹ̀rù náà ó mú àtànábì tìrìntìrìn ní ìmọ̀ rìn jẹ́ àtànábì ìrìn wọn ò yàtọ̀ nígbà tó wá dáàrin àwọn ọ̀fẹ́ tó ti yọ́nà lànàbì ti ń kí ló ti ń wẹ́lkọ́mù ẹ̀ nígbà tó wá súnmọ́ àwọn tó wá dé ibi táwọn tòkó ànábì wá fi sí apá ọ̀tún àti apá àlàáfíà bó ṣe wá tó fàdé ìpínlẹ̀ náà ni. mẹ́rin sọ́ọ́ ìbùkárì sọ́ọ́ onígbàtà náà ni wàá fi ṣe apá ibi tó ṣàjókòó sí lápò ọ̀tún ànábì àti apá àlàáfíà ànábì ànábì wàá gbẹnu sí létí ó wá sọ̀rọ̀ sàkọ́. ìgbàtà ànábì wàá sọ̀rọ̀ fún ìyàwó Fátímà nígbà wọn kàrí ni pé lẹ́yìn fún ànábì gbẹnu sí létí ànábì sọ̀rọ̀ ẹkún náà ti Fátímà ń sun ẹkún yóò dẹrù ó sunkún sunkún sunkún kò dákẹ́ mọ́ nígbà tó yá òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam ó tún gbẹ́nu sí létí ó tún sọ̀rọ̀ jẹ́jẹ́ ànábi gbẹ́nu kó báyìí ló bá tún rẹ́ni kéèké àwọn òbí ẹni tó sunkún sunkún sunkún sunkún sunkún nísìnyí náà ló tún di pé tó ti rẹ́ni rẹ́ni rẹ́ni rẹ́ni nísìnyí ìyàwó Aisha radiyallahu anha nínú àwọn àyàwó anẹ́gbọ́n Muhammad sallallahu alaihi wasallam kò ní sẹ́ni tó ní màtó nínú wọn kódà nú àwọn obìnrin tí wọ́n jọ ṣáyé lásìkò ànábì kò sí onímọ̀ ìyàwó Aisha kò sí onímọ̀ ìyàwó Aisha ìyàwó Aisha àìsí sí ànábì ó há ọ̀rọ̀ ànábì bíi pé ó dàgbà ní ìtẹ́lómi bá narí ti nǹkan mi ìyàwó Aisha àtúntà lé ní ẹ̀pẹ́ ìrọ̀lù pamọ́ yìí olóòtú parọ́ sí ẹ̀ náà mà ló sọ irú ẹ̀ ìyàwó Aisha sọ nípa àfáwọ̀ Anas ibn Malik tẹ́lẹ̀ bá tọ́mọ yẹn fà nẹ́bí dúrótọ̀ ọ̀parọ́ ni àti sàábì kó lókè sàábì kan parọ́ sún tọ́sẹ́nu àwọn àti àgbẹ̀gbẹ̀ sàábì ń pa irọ́ kejì tó kí kò ní àwọn méjèèjì lọ́dọ̀ tí wa ìyàwó Aisha ó sọrọ ohun torí pé tó mọ̀ ó yàtọ̀ sí ti Anasi mọ́ wa ṣùgbọ́n tí bàbá afọ àwọn Anasi náà tí àwọn náà mú wá ní in táwọn náà rí ni wọn ní táwọn náà òdodo lè ara wọn nítorí pé sàábé takò ni. ìyàwó Aisha wá ní báyìí ṣe sọ̀rọ̀ tán sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ lòun súnmọ́ Fatima radiyallahu anha pé dàpọ̀ kí ní sànẹ́bì sọ fún ọ lẹ́ẹ̀kínní tó gúnṣẹ́ fún kí ní sànẹ́bì sọ fún ọ wa alaykum salam wa alaykum lẹ́ẹ̀kejì tó rẹ́rì ó ní màá kó nítorí ó ṣe ọ̀sẹ̀ ọ̀nà ànábì sọ̀rọ̀ jẹ́jẹ́ fún mi láàrin gbogbo yìí sáná ìgbà fẹ́kẹ́ ẹgbó yẹ kó sọ ní gbogbo máa kó ní gbogbo ẹgbẹ́ gbogbo aláwa ń bẹ̀. ó wá dáa sọ fún mi nìkan ẹ̀ ó wá ní kékeré máa sọ síta ẹnu mi kọ́ wá ní gbọ́ yẹn. ọ̀yà lọ bọ́ lẹ́nu ànábì ní jésù máa ànábì sọ síta tí gbogbo yóò gbọ́ òun àà kò ní pẹ́ lẹ́nu tèmi. ìyàwó Fátímà ó bọ̀rọ̀ pamọ́ nínú nǹkan àkọ́kọ́ ká lè wo ojú kòkòrò ìmọ̀ tí ń bẹ lára àwọn tí wọ́n já wọn ẹni ìṣíwájú wa tí wọ́n jẹ́ kí màkà kan ń fo àwọn arú wọ́n jẹ́ kí màkà kan ń fo àwọn arú. gbàrà tá ànábì ikú sábà yìí tí ìyá Aisha radiyallahu anha tó fojú kan Fatima báyìí pé ẹ̀ fojú kan rẹ̀ ni èyí tí Aisha àkọ́kọ́ bí Fatima ní pé dákun ọ̀rọ̀ ọjọ́ títọ́ olóòní sọ fún yín fún mi káànábì sọ fún ọ lójú gbogbo wa lébi tó sọ sí ọ lébi lójú gbogbo wa o tó wá lóòní sọ ànábì ti kú dákun mo fi ìwọ̀ tí mo ní lórí rẹ mo fi jọ mo fi ìwọ̀ tí mo ní lórí rẹ mo fi jọ bí àwa Aisha fi sọ nìyẹn mo fẹ́ kó sọ nǹkan ẹ̀ mi Fatima wa kú sí pé amàlán fànà mo lè sọ fún ọ ní torí pé ànábì tó sọ fún mi ṣe kéde kò ti kú. ó wá lọ́rọ̀ àkọ́kọ́ tó ànábì sọ fún un tó ń fi ń sunkún ni pé òjíṣẹ́ ọlọ́run ní ní gbogbo olú Ramadan pátápátá ẹ̀ẹ̀ka péré ni jìbìlì máa wá ń bá wọn táwọn ojú ọ̀tọ̀kùn á láti yòókè délẹ̀ gbogbo tó ti bó wá fún un tó fi di Ramadan yẹn tó bá di Ramadan yẹn àwọn oṣù mọ̀rọ̀ ọjà àwọn ó rìváìsì gbogbo àwọn nǹkan yẹn òun ó rìváìsì òun ó sọ fún Jibril gbogbo wáàyè tí Jibril ló gbà wá bò lọ́rọ̀ náà òun ó tún sọ fún nínú Ramadan ẹ̀ka náà sí ó lè tó gbọ́ ọdún yìí ẹ̀ẹ́mẹ́ ìdílé Jibril wá bá mi kó kọ́kọ́ wá lákòókò mo sọ fún ó sì ó tó wá ó tó ní kí ó tó tún kà fún ó tó tún sọ fún àlẹ́ mi wá sọ fún pé inú wa mú mi fura pé àsìkò òkú mi ti súnmọ́. ọ̀rọ̀ tí Fátímà gbọ́n ló wú lára tó gbogbo jẹun pé tó wàá pàdánù bàbá òun nìyí. òkú rí àwọn náà tẹ́lẹ̀ pẹ́pẹ́pẹ́ òun wá pàdánù bàbá tó ń wò lójú kò sábúrò wájú kò sẹ́gbọ̀n kò sẹ́gbọ̀n wájú kò sábúrò lẹ́yìn yóò wá fún un nìkan. tòkìní yẹn ló ká Fátímà lára tó bẹ̀rẹ̀ sí ní sọkọ́ ṣùgbọ́n bàbá náà bí fi ẹkún yóò dẹ́rùn oníṣẹ́ ọ̀nà tó wá gbé títí lẹ́nu pé so láìpẹ́ pé kò dé aṣíwájú fáwọn olùbọ̀rọ̀ wọn bá gbọ́ ọlọ́wọ́ kò fún ọ ní oyè pé nínú àwọn obìnrin tó dọ́gba àwọn ọmọ mi náà lọ Fátímà sàkóso rẹ̀ ni ẹ̀dá kúta ní ó gbọ́ pé òun nípò lọ́dọ̀ ọlọ́run sínú rẹ̀ nílò pé à èmi náà lọ́wọ́ bá fi oyè dá lọ́lá pé kákà sọ pé yẹn wà nínú olùgbọ́lọ́wọ́ ọba gbọ́ lásán gan àwọn yẹ kí ní ìwọ̀n dùn lọ́jọ́ òkúri pé é mo wà nínú àwọn olùgbàgbọ́ tó gbé tùmọ̀ ẹni bọ́lọ̀ wọn bá ti gba séèyàn kò sí fún aṣọ náírà olùgbàgbọ́ aṣíwájú àwọn olùgbàgbọ́ bí olùkọ́ àti máa ṣe ìyẹn ló wá rẹ́rìn-ín ṣùgbọ́n ọ̀rọ̀ táwọn kọ́kọ́ wá sọ fún un shahid ààyè ẹ̀rí tí mo ó ṣe ọlọ́run wá sọ fún un wípé nígbà tó ń sunkún yẹn tó ń sunkún yẹn tó ń sunkún yẹn ó ṣe ọlọ́run wá ní nẹ́ẹ̀mà sálẹ̀ fún ànàdà. anábìrin kí ló ń sunkún fún. èmi ni mo jẹ́ bàbá rẹ̀ yìí sálàkùnrin ni mo jẹ́ fún ọ. anábìrin gbọ́dọ̀ asálẹ̀ òfin báyà òfin bá fásitì màdìsí ọmọ rẹ̀ òfin bá sọ̀rọ̀. ìnẹ́ẹ̀mà sálẹ̀ fún. أنا لك اتق الله اتق الله واصبري tí n bá kú tán n tó ka ẹni pé bẹ̀rù ọlọ́wọ́n ọba òfin ọlọ́wọ́n ọba má kó o sì ṣe sùúrù lórí gbogbo tó bá bá pàdé lẹ́yìn kó ojú bẹ́ẹ̀ náà lọ. àlẹ́ mi tí mo jẹ́ bàbá rẹ̀ yìí à àwòkọ́ ṣe dáadáa aṣíwájú rere òní mo jẹ́ fún ọ oúnjẹ ọlọ́wọ́n ọba ló gbọ́dọ̀ kọ́ ìlànà ló mú wa pé kẹ́lìmọ̀tò sẹ́lẹ̀ gbólóhùn sẹ́lẹ̀mù gbólóhùn tó wá nínú ìsìláàmù ni torí pé adẹ́gbọ́n Muhammad sallallahu alayhi wa sallam gbólóhùn ti bá Fatima sọ̀rọ̀ kódà nínú hadith kan tó ń bẹ nínú musnad imam Ahmad anabi sallallahu alayhi wa sallam wọn nígbà tí Usman ibn Maz'un tó kú tó dín nìkan sàábí lóbìnrin ó bá ní àníhàn lẹ́ka àníhàn lẹ́ka jẹ́nà á òkú oríire rẹ̀ Usman Usman ọmọ mazurun aljanna ní tiẹ̀ anabi mojú obìnrin yẹn báyìí ló bí anabi anabi yìí wá challenge obìnrin yẹn pé táwọn sọ fún ẹ pé aljanna ní tiẹ̀ talókun ẹbí ẹ̀rí yẹn talókun ẹ láṣọ láyìn sí àtẹnà ní ọ̀sùnmáàlú lọ. olùyà wọn bá dábìlì ajílẹ̀ fi yí pé a fàárí sùn wọ́n sọ àṣìbò. àṣẹ́kẹ̀ ṣe ọ̀sùnmáàlú ibùdó màsùwò ètò jẹ́ pé ìkan nínú àwọn lídà ogun rẹ̀ tẹ́ bá lọ sókun nínú àti àti lídà ogun ló dé fáwọn mùsùlùmí. ṣẹ́kẹ̀ ṣe ọ̀sùnmáàlú màsùwò tó já sí pé lára àwọn sàábé tó láàyè láti lọ́dọ̀ rẹ̀ àtẹ́bìnrin mùsùlùmí anabi ní gbà náà wà ń kọ́ anabi wa ní kódà èmi tí mo dá anabi yìí gan la a'lam ma yuf'al bi nítorí wọn kó tèmi gan pa ní túbọ̀ ní ìgbà tí a máa mi lè sọ. so nígbà tí ó padà wá di pé Zainab ìkànnì àwọn obìnrin anabi wa kú Zainab ìgbà tó kú èyí obìnrin jọ́sí sọ wọn lànà mi wá àkókò rẹ̀ ànágbèwá ní ìlhàkì ìsàlàmìnà sọ̀rìṣì alkhairi Uthman ibn Mas'ud ànágbèwá ń sọ pé tọ̀ lọ darapọ̀ mọ́ aṣíwájú wa rere tó jẹ́ ní rere tó ti lọ síwájú wa ní tó jẹ́ Uthman ibn Mas'ud lọ darapọ̀ mọ́ alànàbì sọ gbólóhùn yẹn lórí Zainab tó ń ló bẹ̀rẹ̀ pé ó ń ṣe ọlọ́run ọba olùkóló kọsálẹ̀ olùkóló kọsálẹ̀ bó tiẹ̀ ṣe pé ìwáyà tí ó ń bẹ nínú muslim imam ahmed yẹn nìyí ọ̀gọ̀rọ̀ àpò ní hadith wọn pè ní dọ̀ọ̀yì tí ìwáyà yẹn lẹ̀ ṣùgbọ́n tí ìwáyà ilé tó ń bẹ ní bukhari àti muslim tá a mú ọ ni sálà fún gẹ́gẹ́ fún ààrẹ náà fún fatima so wáyé tí ìwáyà tó àbá ní àwọn sálábí yẹn àwọn sálábí yẹn àwọn sálábí yẹn ó túmọ̀ sí bẹ́ẹ̀ ni ọmọ ti ń jẹ́ islam dáadáa lóbìnrin ta kò gbóná tó dá sí kò ní ànábì tí ẹ bá sí àwọn tí wọ́n já tí wọ́n já àfẹ́ẹ̀sì ẹ bá pàdé sí àwọn tíra wọn nínú sọ̀rọ̀ Bukhari yìí alimam bukhari gba hadith kan wá lọ́dọ̀ ìkan náà wọn tábìrín tó ń sọ wípé àwọn sálàfù ní ó ní asálàfù yuhibbuna al-fusula fusula ní àwọn akọ ẹṣin ó láwọn sálàfù tí wọ́n nífẹ̀ẹ́ sí ká máa rí pé àwọn nífẹ̀ẹ́ sí máa gun akọ ẹṣin ó wá múrí sí wá ó nífa innahu ajra wa ajsar orí torí pé akọ ẹṣin ní ájúrọ ó máa ń sáré dáadáa ó lè sáré dáadáa wọ ájúsà ó sì máa ń lókun lá dáadáa nígbà tí yẹn sọ pé yẹn fẹ́ràn mọ́tò kan torí pé mọ́tò ń strong owó dẹ̀ máa ń sáré sọ́wọ́ làwọn sálàfù máa ń gùn ẹni tí ó gbígbólóyè báwọn sálàfù fẹ́ràn ká máa gun akọ ẹṣin ẹni yìí ni táàbì yìí ni tó bá wọn sàábé lo ayé gbọ́dọ̀ wọn sálàkù tó lórí rẹ̀ ni àwọn onídàájú ẹ̀kọ́ àwọn sàábé àtẹ́jì ni sọ èyí tí táàbì yìí bá ní gbọ́dọ̀ sẹ́lẹ̀ pé àwọn sẹ́lẹ̀ àwọn sàábé ni táàbì yìí sọ. sọ̀rọ̀ pàtó bí a ṣe ń lo èdè lágbáwá gan nínú èdè lágbáwá ní ẹ̀bá wa ọmọ ájùm lọ́rẹ̀ àwọn tíra tó jẹ́ tíra tí ó túmọ̀ èdè fún bí tájìlì àrùn sílé àti bí ẹ̀tẹ́ ìlú àwọn tíra tí wọ́n túmọ̀ èdè fún wa tí wọ́n bá ń túmọ̀ gbọ́dọ̀ àṣẹlẹ̀ wọ́n ní máa dẹ̀tù sí wọ̀lẹ́ wọ̀fà wọ́n ní gbólóhùn tó jáde pé ó kú papọ̀ lẹ́tara sí lám àti fa fáwọn ó wà ní ìtumọ̀ rẹ̀ ni pé máa ń tàkọ̀ dámàkà min àbá ìka kí ìbọn lé ìtumọ̀ rẹ̀ náà ni pé àwọn tán bá lo gbólóhùn yẹn fún èyí tí ń túmọ̀ sí ni àwọn tó ti ṣíwájú rẹ̀ lo ayé nínú àwọn bàbá rẹ̀ wàtáwí kọ̀rọ̀ ọ̀bá ti àti àwọn èèyàn tí wọ́n súnmọ́ lẹ́bí tí wọ́n wájú ọ lọ tí wọ́n ti ṣíwájú rẹ̀ lo ọlá kan wọ́n wà ní wàlẹ̀ dáríkà súnmìyà sọ́dọ̀rọ̀ àwòwáyé min hadhihi al-umma as-salaf as-salih wọ́n wá sọ fún wa pé ìyẹn ló fà á tó fi já sí as-sadr al-awwal àwọn ẹni àkọ́kọ́ nínú al-umma nabi sallallahu alayhi wa sallam èyí ò ló fà á tí wọ́n ti máa ń lo gbólóhùn salaf fún wa tọ́ba ní as-sadr al-awwal bi ma'na wọ́n máa ń lo gbólóhùn as fún wa sahaba màá jùmọ̀ lọ́gàdì ẹ̀dẹ́wọ̀n sábìlì àrùs bẹ́ẹ̀ wọnú lisanu làárọ̀ bẹ́ẹ̀ sì bá ń bẹ̀rẹ̀. tá a bá sì wọ́n sí síra èdè tó yìí náà kò sí ìyapa torí pé àwọn sòhábà tá à ń sọ yìí nìyí àwọn tàbí òun tá à ń sọ yìí gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìyí tàfàdàmú náà bí fọ́ọ̀lì jihada sí wọ́n ti ní nǹkan fi jù wá lọ nínú ẹ̀sìn yìí ní ọlá tí wọ́n náà sì mà النبي صلى الله عليه وسلم لا تسبوا أصحابي ولو أنفق أحدكم مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيبه ولا وصحابي من كان يقول torí pé tí ọlọ́run bá kẹ́kàn nínú yín tó wá ní góòlì tó pọ̀ bí òkè hóòdì tó wá fi gbogbo góòlì tó pọ̀ bí òkè hóòdì tó fi ṣe sàárà àsúgbọ́n ọlọ́mọba gbogbo ẹ̀ lónà tí sàádé lè nǹkan bá fi lè ná ẹ̀kún ọwọ́ kan ṣoṣo tòbí níta náà fi padà sọ bẹ̀yẹ̀ nù ọwọ́ sọ mójú kan mójú kan ní ẹ̀kún ọwọ́ méjì lẹ́yìn náà lè padà wá sọ nàṣírí yẹn ní nípò mójú yẹn ní ẹ̀kún ọwọ́ kan sókè gbẹ̀yìn kàmù kàmù dàrá ọ̀la wọn pọ̀ oríṣi ọlọ́run ọba ní tí ẹnì sàádé kan bá wá ná ẹni tó bá fi nǹkan kan ṣe sàárà tí òjì dè ní ọwọ́ kan lọ ìwọ́n tó ná òkè òkè tó gbogbo ẹ̀ ti sàrà àkọ́lọ̀ tó jẹ́ gbòdì ànábì ní ládá tí wàá gbà ń bẹ́ òlé tó ládá ẹni tó fi ẹ̀kan wé ìlú kan sínú sàbẹ̀ ṣe sàrà àkọ́lọ̀ tẹ́lẹ̀ kì í sọ́lá tẹ́lẹ̀ kì í ṣàjùlọ wàlúwàjú ọ̀la ni. sọlọ́pọ̀ àtòkùjá pé kẹ́lí máa sẹ́lẹ̀ àbù tá a bá ń sọ nínú Islam tábàdé as-salaf nínú islam ìtumọ̀ rẹ̀ ní as-sahaba nígbà mí àwọn àlùfáà wà mí kọlọmọ ní ṣe dáadáa fún wọn wọn ní gbọ́dọ̀ salaf àwọn sahaba ni àwọn tó bá kù lẹ́yìn wọn a máa fi wọn ti sara wọn ni àwọn máa di as ni. àwọn ọ̀dọ́ pé as ti wọ́n sábẹ́ rọ̀ wọ́n làwọn sábẹ́ àtàwọn tí wọ́n bá wọn sábẹ́ láyé ni àìlọ́sọ̀fọ́ pé as-sahabatu wat-tabi'una wat-tabi'u at-tabi'in wọ́n ní àwọn sàábé àtàwọn tàbíì àwọn tó bá wọn sàábé ló ayé nínú Islam wat-tabi'u at àti àwọn tó bá àwọn tó bá wọn sàábé ló ayé nínú Islam àwọn àfáwà yóò tó wá sọ fún wa pé fa kullu man shahida lahu bil في هذا الدين فكل من شهد له بالإمامة في هذا الدين gbogbo ẹnikẹ́ni tí àwọn tí wọ́n já àwọn àlùfáà ẹ̀sìn sábà ti lè gbà wípé ẹni yìí ọ̀gá wa ní nínú Islam wọ́n gba lọ́gá wa lágbègbè ọlákàtí ń bẹ fún bákan náà lágbègbè ìtìbá ọ̀sùn náà tó rẹ̀ sùn náà ní àwọn àfa àwọn sọ pé eré iná sálàmù wà náà ni. lópa tó yẹn lópa tó jáde gbogbo àwọn alimami Malik alimami Bukhari alimami Muslim alimami Shafi'i alimami Ahmed gbogbo àwọn àfa ibi ẹ̀ padà sí àwọn táwọn sọ pé àwọn sálàmù sọ̀rọ̀ lè. torí pé ṣókìdẹ̀ ti بالإمامة وفضل واتباع السنة شهد لهم بالإمامة في هذا الدين وفضل واتباع السنة gbogbo àwọn tó àkàálẹ̀ yìí pátá làwọn olùmẹ̀sìn tààrà tí wọ́n jẹ́ ògbóǹtarìgì tí dá ìtọ́lẹ́nu ọ̀gbìn tọrọ bá dọ̀rọ̀ wípé ṣé bá súnà mọ́ àbí ò bá súnà mọ́ là ń sọ ni wọ́n gbà wípé àwọn olùdó dédé ni wọ́n. làwọn àlìmáàmù sáwòrì àlìmáàmù ọgbà àì náà fi ń jẹ́ sálà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àìmà tó dájú pé wọ́n pọ̀lọ́ rẹpẹtẹ bẹ́ẹ̀ táwọn sọ pé àwọn sọ́lẹ́kù sọ̀ọ́lì tó ti wá fẹ́ kọjá sọ̀hábà nìkan ó ti fẹ́ kọjá tábìrì nìkan. tàbá sọ wípé àsálàfí tàbá pè ní àsálàfí kí ni tí nǹkan yẹn túmọ̀ sí bóyá ká tó sọ yẹn ká sọ wípé tàbá ní àsálàfíyà. حين تمها الصلافية الصلافية بمعنى طريقة الصلافي ومنهجهم في العقيدة والعبادة والسلوك طبعا السلفية صلافية يجمع لنا نبي إلا نا نعم، وصلف تنسو أو الصحابة أو التابعون أو التابع التابعين ìjà sí pé wọn ò mú bíbí àwọn ẹ̀sìn rárá wọn gbé bíbí àtàwọn olé báwo èèyàn tí wọ́n tí wọ́n ti kéde tí wọ́n bá wọn lo ayédèlé báwa fún wa jogún bíbí àìlẹ́yìn wọn. so gbogbo àwọn tá à ń pè ní sálàkù yìí ìlànà wọn nínú àkídà nínú àdìsọ́kàn nínú ọ̀rọ̀ gbàgbọ́ ìlànà wọn nínú ọ̀rọ̀ ọjọ́sìn ìlànà wọn nínú ọ̀rọ̀ gbìyànjú ṣe ń wà bá a ṣe tẹ̀ lófin ọlọ́wọ́n ọba káàbí jẹ́ ní tí ó ní àlẹ́sì kọ́mà ìdúró ti òfin ọlọ́run gbogbo ilé náà ń pè ní asàlàfíà yẹlú pàtó já sí ẹni tí tabátọ fi asàlàfíà ìtumọ̀ nǹkan sọ ni pé báwọn sàábí ṣe rí nínú gbàgbọ́ bó ni gbàgbọ́ wọn rí báwọn sàábí báwọn sàábà ṣe rí nínú ìbáàdà bó ni ìjọsìn wọn bó náà ti máa ń ṣèjọsìn ìjẹ́ máa ń péjọ sàzíkiri bí àbí wọn yẹ péjọ ṣe é ìjẹ́ wọ́n nígbàgbọ́ àkúdáyà àbí wọ́n wuli ìjẹ́ wọ́n nígbàgbọ́ wípé àwọn gáwùsù kan bẹ́ẹ̀bì kan kúsùbù kan bẹ́ẹ̀bì kan bádàdù kan bẹ́ẹ̀bì kan àbí wọ́n wuli àwọn gbàgbọ́ wọn bẹ́ẹ̀. tá a bá ní àsàlàfíyà báwọn sàábẹ́ ṣe máa ń ṣèjọsìn ǹjẹ́ yàtọ̀ sí tí wọ́n gbà lọ́gbà nẹ́bí sallallahu alaihi wasallam ǹjẹ́ wọ́n tiẹ̀ tó wò wípé eléyìí náà bídá tó ń hásánà ní ẹ̀já jùmọ̀ táwọn sàbí máa ń ṣe wẹ̀ wàláì sàbí ìṣe wẹ̀ kò sí bí dáàtún hasan láyé àwọn sàbí yìí tó wà lásìkò àwọn sàbí dáàmà kúlù bí dáàtún sọ̀lá àyà ti ń bẹ lásìkò àwọn sàbí nìyẹn kò sí bí dáàtún hasan ṣùgbọ́n tí ń bẹ lásìkò ẹni pé kúlù bídàátín dọ̀lálẹ̀ wà kúlù dọ̀lálátín fìlà. sẹ́lá náà ló fi gbóhùn yìí kalẹ̀ ìgbà tó máa rùjà kàlífà yóò wí pé òní kó tó bẹ̀rẹ̀ kó tó bá ẹ̀wù gbà náà àlẹ́yìn máa ń sọ nígbò yá àgbákiri náà òun náà ń sọ nígbò tó yá náà máa ń sọ ó wá di táwọn afá máa ń sọ máa ń sọ máa ń sọ ṣé ka tíra àwọn máa rí máa fi ṣe ọ̀rọ̀ nínú tíra wọn ẹ máa rí iná ẹ máa gbọ́ wọn lábẹ́ ṣe wà lásìkò àwọn sàábì nìyẹn gbogbo bíbí àásánà wà lẹ́sà kúlù bídà àti ńdọ̀lẹ́àlà ẹni yẹn ó ti ta kàwọn sàábí níbi ìlànà ìjọsìn wọn ìyẹn ló fà tó fi já sí pé ẹ ẹ ní sọ pé ìlànà àwọn sàábí ni ká ti aṣọ funfun kan sí mọ́ṣáláṣí ká wá jókòó yípo rẹ̀ kí mọ́ṣáláṣí wá kú fọ́ kánikínà ń ṣe wọ́n ṣe kánikínà ń wọ́n ṣe kùbùrá kùbùrí káníkí náà ṣe wọ́n ṣe wà zífà káníkí náà ṣe wọ́n ṣe bàbá ń délé ẹ̀ ní gbọ́ tẹ́lájì lè wọ́n tó bá ti ń ṣì yẹn wọ́n sì lórí manhaj salaf wọ́n àárín ojú ọ̀nà àwọn salaf. torí pé táwọn àwọn salaf kò ní pé wọ́n ò ṣe nǹkan kan yàtọ̀ sí nǹkan tí wọ́n ń ṣe lójú ayé ànábì wọ́n ò sì kọ́ ẹnìkan ní nǹkan kan yàtọ̀ sí nǹkan tó kọ́ látọ̀dọ̀ tọ́ba sì láwọn yẹn tí wọ́n fẹ́ gbé wọlé pé eléyìí náà ẹ̀dẹ́já gbé wọlé ní ọ̀nà bí wọ́n ṣe gbà lọ́wọ́ wọn náà máa ń sọ́nà. irú yẹn ni afọ́ Abdullahi bin Mas'ud radiyallahu anhu ló ṣe ní ìlú Kúfà nígbà tó jẹ́ gọ́fúnà níbẹ̀ ní tí afọ́ Abu Musa al-Ash'ari tó dé mọ́ṣáláṣí lásùbà wọ́n bá ti pèrún tán kátó ìmáàmù tó dé wá sírun àwọn fòkà kúra wọn jẹ ní wọ́n bá yí ku ẹni tó bá máa jẹ́ mọ́kẹ́dàmù ní bàbá ní hallelujah ẹ̀sìn láìláìlá míà wọ́n ti ti kó bí òkúta àbí nǹkan kan tí wọ́n fi kà á síwájú wọ́n fẹ́ mọ́ lẹ́yọ̀kan láìláìlá láìláìlá láìláìlá láìláìlá wọ́n máa wú papọ̀ wọ́n máa mú kúta. tọ́lá gé tán sábì fúnmíà ẹ̀sọ́ subhanallah míà subhanallah subhanallah subhanallah subhanallah wọ́n máa wú. afọwà àbùmúsọ̀ làṣà àdìgbé ló máa ṣáà tó ń bẹ lọ kírun ló bá kà wọ́n à wòlélẹ́yìí ó kà wọ́n báyìí ni ó wá wojú wọn wojú ẹ̀sà ah, èlé ìwé eléyìí ti wá eléyìí tó dé ní Islam ó kà fi wọn lẹ̀ kò dúró ó wá lọ rìpọ́ọ̀tù nítorí fún gọ́dúnà tí í ṣe àfa àwọn Abdullahi bin Mas'ud ó wá dẹnu ọ̀nà àwọn tí wọ́n máa ń wà tí wọ́n jẹ́ àwọn ọmọ tí wọ́n fọwọ́ abdullahi masoud àwọn yìí ní wọ́n wà lẹ́nu ọ̀nà àfa àwa yìí ti jáde bọ́ta tó bá ti jáde wọ́n jọ máa lọ mọ́ṣáláṣí. wọ́n gbọ́n bí ẹ̀dá àfa wa sọ sàábé náà ti sàwọn ètò Abu Musa al-Ash'ari sàábé abdullahi masoud sàábé lára ẹ̀kọ́ tó mẹ́mbẹ̀ ni pé ibi tá a bá ti dúra wa lọ ká pọnra wa lé mẹ́ kó sọ kẹ́kẹ́ kó sọ kọ́mẹ́ntì ó wá lọ sọ́dọ̀ Ibn Mas'ud nígbà tí Ibn Mas'ud wá jẹ́ á kò rí ìmọ̀ amáṣáláṣí o Ibn Mas'ud ti kí lórí ah, máa wọ̀ jẹ́ ilà àkọ́ ìrọ̀ bẹ́ẹ̀ tí mo rí náà burú náà dáadáa náà ni dáadáa nígbà tí a mú yàn wálé pé kí náà ti fẹ́ lé lára àbá wa ah, dáadáa náà ni dáadáa náà ni mo kàn ra àwọn èèyàn kan tí wọ́n kó jọ tí wọ́n ń ṣe báyìí ẹnìkan ń pèsè fún wọn táwọn ń ṣe papọ̀ báyìí ibi mọ̀ sílẹ̀ ní kí ló wá sọ fún wọn ah, ó ní ìsọ kankan o ẹ̀ǹtì zọ́ọ́rọ́ lè ra àyè mo fẹ́ máa kí ni òbí ní ọ̀dọ̀ yín lórí nǹkan yẹn kí n tó sọ̀rọ̀ kó má débi ní sọ pé kò dáa àbò dáa mo fẹ́ máa kí lè yẹrí sí i ibi mọ̀ sílẹ̀ náà ti wá sọ fún wa wípé tá ń jọ́sìn fọ́lọ́hún tó ń ṣe ìbáàdà tọ́lọ́wọ́n bá ti béèrè òǹkà lọ́wọ́ wọn wà nídìí kankan ká máa ṣe má ṣe ń ṣe wọn lọ́wọ́ bá ti ń kọ́lẹ̀ fún wọn kò ní sọ̀rọ̀ mọ́rọ̀ lọ́wọ́ tọ́ba mọ̀ fáwọn ní nǹkan táwọn fẹ́ máa kà tó wú àwọn láti máa sùn kà kí wọ́n máa sùn kà gúrú wọn tán fi. ibi màtó lè di tó bá tó ti padà lé wọn wá ké sí mi ó tún wá rí àfáwà fún musa aláṣà rẹ tún wá rí wọn lẹ́yìn ìgbà náà ó wà lọ ké sí àfáwà Ibn Mas'ud ìgbà tó tó ti gbúdọ̀ Ibn Mas'ud débẹ̀ ń mọ́ padà ní ọ̀pá tó mú dání Mas'ud ní a èwo lẹ́yìn kí lẹ́yìn dé ń bí gọ́vùnà ló dé ní à máa rọ́gbọ́n ilẹ̀ àkọ́ ìrọ̀ ni ojú rí ọlọ́run là ń wà abẹ́ dẹni ọlọ́run ni abẹ́ súnmọ́ ọlọ́run ni abẹ́ di wòlíì ni ìkàlùkù náà ti máa ń pariwo ibùdó àtúndì ní kámi mòrí ìdí ilẹ̀ kọ́ ìrìn láyé náà làwù mélòó mélòó ẹni tí ó sọ fún òun fẹ́ rọ́lọ́run wò tí ó sì ní rọ́dọ̀ ọlọ́run ni ẹ̀wọ̀n kò ti ní túmọ̀ dẹni ọlọ́run ti dẹ́ kojú ọ̀rẹ́ títà náà fi inú àti ti ní àà ah, bóyá kẹ ẹ sọ wípé ẹ mọ̀nà ẹ tó ti rí ọ̀nà mọ̀ míì téèyàn máa ń rìn fi dẹni ọlọ́run ju ń tà náà fi fi ilẹ̀ lọ. fún aláfọ̀n lè sọ bẹ́ẹ̀ òkè òkè ẹ sọ fún wa pé ẹ̀yin mọ̀ ń pa ìsìláàmù jà wọn sàábì lọ. wọn à lè sọ̀rọ̀ ẹ sọ fún wa pé ẹ sílẹ̀kùn àánú lẹ̀ báwọn ti ń bọ̀ lẹ́yìn yìí. bí tí ó padà já sí náà nìyẹn. ìtumọ̀ kí ni ń ṣẹ̀yìn èèyàn sára yóò palẹ̀. àwọn sàájà nẹ́bì náà pọ́n gbòòrò tí wọ́n ti kú tán yìí ara wọn lẹni tí ń sọ̀rọ̀ náà ẹni tí wọ́n kọ́ ní wọn náà sàábẹ̀ lòun náà àwọn sàájà nẹ́bì ló pọ́n gbòòrò mélòó lẹni tí ń ṣerú eléyìí. tí ń jẹ́ sọ̀rí kọ sálàkùn yẹn ká máa wo pé bóun làwọn tó rà nẹ́bì àwọn tí wọ́n já síwájú wa tí wọ́n gba ẹ̀kọ́ lọ́dọ̀ ànẹ́bì bóun náà ṣe ń tẹ̀lé káwọn ló máa ni ta ní pé wọ́n tẹ́láwọ̀ sáájà náàbì lẹ̀ tábùbọ̀ táṣí pọ̀ táyì sí ìkó táyì wọn àti nù yín kò sí tàbí kankan nù yín. àbọ́sà náàbì fi ń jẹun gan ó sì wà nílẹ̀ tí mo lè provide ẹ̀mí gbà náàbì fẹ́lẹ́ ìjẹun ó fẹ́lẹ́ ìmú mi ó fẹ́lẹ́ ìwẹ̀. kí èdè gbọ́jọ́ sì pẹ́ rárá ní túmọ̀ sí ẹ o aṣọ tá náàbì wọ̀ kèjì dèkítà ó mọ̀ sí pé ilé òsì ẹ̀ sí ìṣúra rá láti bẹ̀rẹ̀ rá tẹ ẹ bá pẹ́kẹ́ tó túká pẹ̀lú wèrè tẹ kóra ẹjọ́ lórí tẹ̀ sí tẹ ẹ bá pẹ́kẹ́ tó túká màá bẹ̀rẹ̀ sí ní fọ́pọ̀ pa ìmọ̀ yín lórí mi lẹ́yìn kọ̀ọ̀kan bí màá fi nà yín dìde lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ṣe kíni wọ́n túká kì bá já sí pé èyí tí wọ́n pè tìtá láwọn ṣe ní ayélujára àti wàdígbà wọn ìjọsìn ni ṣé bí màá sojú tún wọn ká wàláì kò ní tún wọn ká sáńpẹ̀ sálàfíà nìyẹn kámá mú nǹkan ní wáyà tó ṣe ń táwọn sàábé gbé kalẹ̀ tán mọ̀ lọ́dọ̀ ànábì tán sì gbé tán náírà ti fún wa. wọ́n pe sàràfíà nìyẹn tó níbi ìbájà bẹ́ẹ̀ náà níbi sùlúùkù sùlúùkù ìdí ń jẹ́ bẹ́ẹ̀ ni almuamala wàdá ìṣòkú àwọn ìwọ̀ tá a máa ń fún àwọn èèyàn bóò ni àwọn tí wọ́n jáwọn ẹni ìṣíwájú ṣe gbé kalẹ̀ fún wa náà fi sọ fún wa pé eléyìí ni wọ́n lámẹ́yìn eléyìí ni wọ́n sàmẹ́tù tó fi dórí ìwọ̀ ẹranko ìbẹ̀ nínú Islam ìwọ̀ ẹranko báyìí ma hadisa náà bíi láàánà lọ́wọ́ ma masalẹ̀ bil hayawan ẹni bá mú ẹranko tí ń ṣe báṣubàṣu ìbínú ọlọ́mọ bó máa jẹ́ tiẹ̀ torí ẹranko mà nípa ìtumọ̀ ẹ̀ ni pé ẹni yóò ní súnmọ́kì ọlọ́run torí fún ẹran kò lè mọ̀. tí yóò bá kílẹ̀ ní ànábì sọ fún wa pé ẹnìkan wọlé torí torí olóńgbò olóńgbò kan bóyá jẹ nǹkan rẹ ni wàá mú wá sí májú kan wàá fún kò sì sí ilẹ̀ kó lọ́ máa bẹ wa paapu tọ́lọ̀ fi bínú sí tó dọ̀bọ̀ náà nìyí ó hàn án lé mọ́ ṣe é ṣe so láwùjọ wa lẹ́nu nínú àwọn ìwọ̀ tó já sí pé wọ́n ń dá pọ́blẹ́mù lẹ̀ tó máa ń dá pọ́blẹ́mù lẹ̀ táàbí máa ń ta rẹ̀ mọ̀ pé ta ló dúró lórí ìlànà àwọn sálábí dáadáa ẹlòmíì lè dúró níbi ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ tàwíìdì rùbíyà rẹ̀ kò ní tàsí tàwíìdì olùhíyà rẹ̀ kò ní tàsí tàwíìdì asma wa rẹ̀ kò ní tàsí tẹ́lómi bá ń òsì kankan náà lẹ́jọ́ ń sọ ń pa tàwíìd ntẹ́ yìí náà ń sọ ń pa rògbòbí àbẹ́sí ń sọ lòun náà ń sọ ntẹ́ ń sọ ń pa olùwíyà lòun náà ń sọ ntẹ́ ń sọ pa àtùmáwọ̀ sípáàdì náà lòun náà ń sọ tẹ́rí láyé ètò níta ń lò yìí nínú tẹ́jú máa mọ̀ yìí pé fáírọ́ọ̀sì ah, wà lára ẹni yìí náà ní sẹ́yìn bá pé ẹni tí ń sọ̀rọ̀ nípa tàwíìd tọ́rọ̀ rẹ̀ dá lórí tàwíìd ó wá débi ọ̀rọ̀ àtàámùlùmáà fọ́kàn àwọn olórí ìlú bó la ṣe ń bá wọn lò ó yẹ lọ́gbà fún wọn ẹ gbọ́dọ̀ gbà fún wọn tó bá ṣe wèrè ẹ ṣe wèrè fún fáírọ́ọ̀sì yẹn dájú. torí pé ń pa àmàlọ́dọ̀ àwọn sáràfù ní asọ́pùrù máa lè fò ká ìyẹn lànà fi kọ́ wọn. pé àwọn tí wọ́n já wọn olórí yé kí wọ́n darí yín lópin ìgbà tí wọ́n bá jẹ́ mùsùlùmí anabi ni ẹ ò gbọdọ̀ jáde lé wọn lórí illa an tarau minhum kufran bawwa ó dàbá anabi tó sọ ni. ìntò lè mú yín sọ pé ẹ fẹ́ gbógun tì í náà ní kẹrí ó ti di kékeré ìwádìí kèbèrè jẹ́jọ máa fà pé nóò eléyìí ó sọ ẹni kèbèrè nóò síbí ni ó sọ ọ́ di kèbèrè nóò eléyìí kò sọ ọ́ di ẹgbẹ́ kéde ń dẹ́ máa fàmọ́ra ẹ lọ́wọ́. àdẹ́bìnrin ń dẹ́kun fi ìmínà lọ ìbúrúhà ntẹ ẹrẹ́rìí fún látọ̀dọ̀ ọlọ́run ẹrẹ́rìí fún nùkìtà pọ̀ súnà pé kínní yìí ó sọ ẹ̀rí káàkiri bóyá ẹni tó ṣe sùjúùdù fún kí àbí fún kankan náà pélé kò nídìí à ń fà bíà ìlú wọn àlàjọ fojú rí kó ṣe sùjúùdù fún òòṣà èyí wọn nídìí à ń fà náà ẹ̀yin náà ti mọ̀ pé kúfúrú sọ̀rọ̀ àhàní kúfúrú tó kílẹ̀ bá wà àhàní kò rújú ó bá sùlámù ìyẹn ti ní ọ̀pọ̀lọpọ̀ àtúwọ́jà wọn mùsùlùmí tán láwọn ń ṣeré orí ìtàgé rí àwọn ń kọrin wọn máa ń kó sí àwọn olórin fúnṣe wọn máa ń kó sí wọn bá pè ní ṣọ́ọ̀ṣì ó lè bẹ́ ó lè bẹ̀rẹ̀ síbi ìdí èrí jésù tó gbé kalẹ̀ síbẹ̀ mùsùlùmí ní bá ìrìnà ti dìbà ti dìbà tó bá ti tẹ́wàá dìde yẹ́ ẹ̀dẹ̀ máa kọrin fún wọn. mùsùlùmí dìde yóò dábàá ní yàtí yàtí yàtí yàtí kọ́ ìdáwákà ni tí wọ́n ti ń ṣe islam nìyẹn ìyẹn ò níbi à ń fà náà wọ́n ṣe ń ṣe islam kọ́ yẹn ṣùgbọ́n àdáwò tá a ní láwùjọ mùsùlùmí láwùjọ wa ń bí ni pé ṣẹ́ra àwọn àbá àbúrúkú òṣìṣẹ́ kọ́rọ̀ òṣìṣẹ́ òwúrọ̀ àwọn tí à ń sọ yìí torí ń sábẹ́ jẹ lára wọn. àwọn náà sì ní wọ́n fẹ́ ṣe ránù wọ́n bá ti rá lọ pé ọlọ́run ní gbogbogbò àwọn àfáà tiwa confam lélẹ́yìn hmm, ẹjọ́ confam nínú náà ni wàláì tẹ́ ìbàjọ́ sọ́ra. pẹ̀lú tí bá ń tí bá ń gbàgbọ́ àwọn èèyàn ló kú pé máa ṣe kékeré àrídọ̀ bí kò fúrí kò fúrò kọ́ ìdá nínú ìṣẹ̀lẹ̀ Islam èèyàn kan ṣe kékeré inú rẹ̀ wá ń lò sí àbẹ́yẹn kan èèyàn fún yàn ní màrà pé o lè ṣe é ìwọ àtẹni tó ṣe yẹn ìkànkànjọ ní iwájú ọlọ́run ọba tó báwọn òṣìṣẹ́ ọlọ́run ọba ẹni tọ́lọ́run torí ẹ̀rọ wọn ni pé ẹ má ṣe ẹni tọ́lọ́run torí ẹ̀rọ wọn ni ẹ má ṣe ìwà pé ẹ ń lè ṣe ẹ ọlọ́run ọba òyìnbó ilé tó bá wọn ilé ìyàgbọ́n ni. sóbi tá a ti lọ ní wípé láwùjọ wa ní ẹ lè rí èèyàn tó máa ń sọ ọ̀rọ̀ tọ̀fíìd ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ kìnìkan kó nígbàtí a sọ pé kìíní kan àdá kìíní ẹlẹ́gbẹ́ ni wá síbá ń tún ti kìtàbù tawhid kìtàbù tawhid ò sọ nǹkan yìí tá à ń sọ yìí kọjọ́ ọ̀rọ̀ kìtàbù tawhid wàlá ìkọjọ́ ọ̀rọ̀ kí mo tún ti kìtàbù tawhid ọ̀rọ̀ tí abimá ti tẹ́ ti fáírọ́ọ̀sì lárí ìyẹn pé tẹ́yẹ bá ti kó fáírọ́ọ̀sì àwọn khawarij pé ẹni yìí ti já ìfún àwọn khawarij jẹ́ pé ẹ máa gbógun tó lórí ó kọjọ́ ọ̀rọ̀ pé yẹn tún ti kìtàbù tawhid ó kọjọ́ ọ̀rọ̀ pé àwọn èmi náà kọ síra àkídà ọ̀lẹ́ ó kọjọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kàwárìjì ní wọ́n gbúdù ní tọ̀fíìdì dáadáa tọ̀fíìdì wọn olùlọ́sùn fún àwọn kàwárìjì àkọ́kọ́ àwọn kàwárìjì àkọ́kọ́ nígbà náà bí fi disqualify wọn kìí sọ̀rọ̀ pé wọn ò ní tọ̀fíìdì kọ́ àwọn tá ń pè ní kàwárìjì láti máa gbógun ti àwọn olórí àbí tí wọ́n máa sọ fáwọn yẹn pé ẹ lọ bá wọn ẹ jáde sí wọn ẹ bá wọn jà àbáwọn tí ó máa dó lórí múmbàrí máa sọ̀rọ̀ àwọn olórí láìda bí wọ́n ti wá sọ láìda lẹ́sìn rẹ̀ nìkan náà tó dúró kúndùbà tó ń lo inú ti bí ó sọ lè lọ sọ bọ́ọ̀mù mára ló kàn máa wá pírẹ́sẹ̀ǹtì kí wọ́n káàkiri ni ló máa lé káàkiri ni pé èmi náà kọ̀ kí n kú àyẹ̀mí náà kọ̀ kí n kú ìyẹn nígbà tí àwọn àfẹ́ Islam tí wọ́n ní àwọn èèyàn tí wọ́n so bọ́ǹbù mára ìntìhárù ni wọ́n ń ṣe ìntìhárù oní ń ṣe ẹnìkan náà àwọn àbá àtàwùta nílẹ̀ Yorùbá yìí wọ́n ní èèyàn pé ní ìṣáàdì obìnrin pé bẹ́ẹ̀ ní kọ̀dọ̀wù wọ́n ní kọ̀dọ̀wù pé ní alàmẹ́líyà tó ní ìṣáàdìyà iṣẹ́ kákú sójú ogun ló ń pè ẹ̀yìn wá ń pè ní ìntìhárù ìgbẹ̀yà ara ẹni ìkókòsó tí ayé tó nìkan bá pè ní ẹgbẹ̀ wọn nípe rẹ̀ tó gbà àwọn tó máa pé àlébùrọ̀tú bilmaani lábìl mabani àlébùrọ̀tú bilhaqa'iq lábìl musammayat orúkọ kọ́ ni àáwò nǹkan tá a fún lórúkọ yẹn kí ló túmọ̀ sí gágágá táwọn yẹn níbi ẹnìkan tí wọ́n mara nísìnyí òtún ìgbà ah, àwọn mùsùlùmí tó mẹ́mẹ́ yẹn ìtìrí ni wọ́n wà lọ́dún mọ́ṣáláṣí wá ẹ̀sùn lójú rẹ̀ torí pé wọ́n ti tèrí pé ó kú sójú ogun náà nìyí náà sẹ́yìn mọ̀ pé fásiwọ́ àwọn kọ̀ọ̀dọ́ wí náà ló máa wọ̀nyẹ̀ máa ṣe fásiwọ́ wọn náà ló máa wọ̀nyẹ̀ máa ṣe pé a ti bá àwọn sẹ́yìn ní ká fi bájà náà àwọn kèfèrí ni àwọn kèfèrí làwọn ilé náà ta fi ń bájà fásiwọ́ àwọn náà ló lìdí sí gbogbo àwọn kiní burúkú yẹn ó kè ní ìsinmi àwọn olùfẹ́ ṣe nínú tó gbọ́dọ̀ ṣọ́ ní pé wàá wo àwọn mùsùlùmí gbọ́dọ̀ ṣe nígbà ẹ̀mí wọn pọ̀ sẹ́ni tó fẹ́ bọ́ǹbù olórí ni ṣé yóò sọ mùsùlùmí gbogbo mùsùlùmí àdúgbò yorùbá àrùn tẹ̀lé ni fúnṣọ àti àtìkú èmu tiẹ̀ ní tó ń fẹ́ ṣe kó ti rí ṣe ni so in tó kó sínú rẹ̀ pọ̀ gan lọ́pọ̀ àtọ́ fi já pé manhaj sálà ìlànà tó jẹ́ ìlànà àwọn sálàkù ní lórí ọ̀rọ̀ bá a ṣe ń bá àwọn èèyàn lò ó pàtàkì ẹwà nẹ́sọ̀lá sọ́lá bí ẹ ti jẹ́ kékeré lónà tí áàjù bá ń bẹ láàrin yín àgírímẹ́ǹtì bá ń bẹ láàrin yín bóyá ìbáṣẹ wá sínú lóyún kó wá báyìí ṣe kankan ọmọ lóyún kan wá lọ gbẹ̀yìn ọ̀gá tìtúrí ló wọlé yìí kíníkà ló bá lọ pa ànábì ní kò ní gbóhùn àlùjánnà mùsùlùmí tó pa kìfìrí nù kò ní gbóhùn àlùjánnà ìkàtúnyẹn ní Islam tèpè nínú ọgbọ torí pé agirimẹǹtì ti ń bẹ láàrin yín agirimẹǹtì ìfọ̀kànbalẹ̀ òun wà lọpá kò ní gbóòórùn àjẹnà àwọn tó bá jẹ́ kàwárí jì ní kò sí tó kàn wọ́n ìfún ẹ̀yìn tẹ́ ẹ bá pè é wọ́n ni àà kèfèrí ni wọ́n tó ìyẹn náà fi sọ sòròdí àlẹ́nu Saudi ara náà fi sọ lẹ́nu nìyẹn ń bá Amẹ́ríkà ṣe ń kíníkà ṣe ah, tó làwọn yẹn ti máa ń sọ̀rọ̀ báyẹn ní sáà nẹ́bí bá wọn yẹ̀wò dídí lásìkò yẹn. ìfá sànẹ́bí jẹ yẹ̀wò ní gbèsè débi pé ní sáà nẹ́bí fi dógò tó fi dẹ́kọ́sìtì sọ́wọ́ rẹ̀ pé tí bá ti sanwó rẹ̀ yín wá gbà ní ànẹ́bí ò rí nǹkan yẹn gbà tó fi kú ìgbà sáà nẹ́bí kú náà padà lọ pẹ̀lú owó ànẹ́bí lọ́wọ́ ẹ̀ san gbèsè yẹn. tó àsìkò ká nìyẹn ó yẹ kí sáwọ́dí jáde ní ẹkùn àwọn ẹ̀sìn báyẹn nígbà náà ti rò nígbà tó ń bẹ ní mọ́kà tóbi ní káwọn yẹn máa sá lọ abáṣà máa sá lọ kìíní kan ẹ máa sá lọ màdínà wọn náà ní àgbà bá jọ pé ìsìláàmù lágbára bá pọ̀ ẹ̀rù tí ó ká tẹ̀lé ẹ̀ gbogbo àwọn nǹkan yí àwọn nǹkan tó já sí àwọn àfẹ́sì máa ń wò ní. sotori ẹ̀ mẹ́rin hajj salaf ń tà ń pè ní ìlànà àwọn salaf ó kọjá ọ̀rọ̀ àkídà tawhid nìkan lásán mú wa bó o sákìdá rẹ ọ̀rọ̀ ìgbàgbọ́ rẹ tó jọ ọjọ́ ti wọn ọ̀rọ̀ ìbádà rẹ tó jọ ti wọn ọ̀rọ̀ bó ṣe ń bìí bó ṣe ń wùwà bó ṣe ń gbẹ̀gbẹ̀ lórí àwọn nǹkan náà tó jọ ti wọn táǹpẹ́ sálàfíà nìyẹn lẹ́nu pàtàkì sọ pé sálàfíà nìkan lọ́kùnrin àbí sàlàfíyàtùn ó lẹ́nìkan lóbìnrin ní ìntà ń sọ ní pé ẹni ìyẹn ní káàdì yá àmàlì kìtàbí wa sunnati ala fahmi sàlàfí salih tààtọ̀ nìyẹn pé ẹni yíò síra ọlọ́wọ́n ọba súnà nábì ní tẹ̀lé kò sì gbé ìròyìn tiẹ̀ kó gbé e kalẹ̀ láti ó dúró ti pé kí làwọn sálàfù àwọn sọ̀hábà àwọn táàbì rò fi náà fi ń gbà wọn kàn yẹn yìí táǹpé sálàfí nìyẹn tó wọ́n láyé sàámẹ́t mọ̀kànlẹ̀fẹ́sà òfin iṣẹ́ ìní dàlẹ̀ kò wá ti jẹ́ni tó já pé ó ti wá máa máa fẹ́ máa takò wọ́n níbi nǹkan kan nínú àwọn tá a kà yìí kò ní máa takò sálàfù níbi àkídà kò ní máa takò sálàfù níbi ìbádà kò ní takò àwọn sálàfù níbi sùlúù bóòlù ti ń nínú ayé nínú ìṣẹ̀mí ayé bóòlù ti ń kò ní takò lànà sálàfù ó lè ṣe mistake ọ̀tọ̀ nìyẹn ó lè ṣe mistake ṣùgbọ́n tààmùdù mùkálẹ́fà kò ní ṣe kò ní máa máa kò ní sọ pé mo fẹ́ máa máa ṣe tèmi lọ́tọ̀ ṣùgbọ́n ó lè fẹ́ ṣe ó lè fẹ́ nílànà wọn kó ṣe mistake irú yìí ó ṣe é tún ṣe ṣùgbọ́n ẹni tó máa máa sọ pé abẹ́ tapa abẹ́ ṣe báwọn ṣe gbé wáwọn yìí ọ̀tọ̀ irú wọn lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a máa ń bá fa bí àwọn Ikhwanul Muslimun yẹn àwọn ni máa máa fẹ́ takò tẹ bá sọ pé sọ́lápò kì ń gbógun ti olórí nìyí wọn á ní yẹn tó ń sọ ni pé èèyàn kan làdìsí yẹn àdírẹ́sì kọ àdírẹ́sì population tẹ bá ti pọ̀ àdìsí yẹn ò bá yín mọ́ à ẹ wò túmọ̀ ẹlòmíì tẹ ẹ lọ pé àdìsí yẹn alẹ́ lò ẹlòmíì wọn lọ pé ẹ láwọn sọ́lápò wọn ẹ tako lórí nìyí wọn ẹ ṣe kúrú bọ́tà àrínú àwọn sáràbù tó ṣe kúrú jùlá ẹ̀tùn wà burú yóò tó wá lọ wá àṣìṣe sáràbù kan wá àṣìṣe ẹni rí ìṣáájú kan yóò lọ wá wá láti ti ṣèrí fáwọn èèyàn mú ẹ̀rẹ́gẹ́rẹ́ bẹ́ẹ̀ tó ń pa ìyàwó Aisha nísìn nígbà wákàtí Jamal ogun Jamal tó ìpè ìyàwó Aisha gan ló fẹ́ jẹ́ ìpìlẹ̀ kínní nǹkan kílẹ̀ fẹ́ sọ́ńpa yìí kò ní padà sọ́dọ̀ àwọn àfáàsún náà ní kó wo kí ní àwọn àfáàsún náà sọ ń pa ìyàwó Aisha lórí ìyẹn kọ́ tí Aisha dá wà ń bẹ̀ tí Ali àti Muawiya fi ń jà tí òun náà tó kàn náà nìyẹn kò ní padà kó lọ mọ̀ wípé ìyàwó Aisha yìí gan padà kábàámọ̀ gbẹ̀yìn ni pé ah tó ń ṣe yẹn àṣìṣe ni kò ní padà síbi yẹn ni so àwọn sálàkù ní wọn ẹ̀ ṣe màásù alẹ́rẹ́ ní tó ṣe mistake nù wọn. ṣùgbọ́n ẹni tá a pè ní as-salafi la yata'ammad mukhalafat as-salaf fi shay'in min manhajihim kò ní máa mà sọ wípé mo fẹ́ tako àwọn as èmi ò fẹ́ lu eléyìí tí wọ́n nìyẹn èmi ò kò ní máa mà sọ yẹn ṣùgbọ́n àwọn tá à ń ní ikhwanul tẹ́ máa ń pè ní muslim brotherhood yẹn nínú àwọn ẹlẹ́rìí àwọn ní àkìláàtù zumari ni wọ́n oríṣiríṣi ni wọ́n irú òkè wa ni wọ́n ẹ̀rọ ní sufi ẹ̀rí ṣíà ẹ̀rí kúrẹ́ ẹ̀rí ẹ̀rí tètè mùsùlùmí láàrin torípé afánù ìbáná gan tó já tó dá ẹgbẹ́ gangan lẹ́ni òun sufi ni hasọ̀fí hasọ̀fíyà ni tọ̀ríkọ̀ tó ń lò bí ìgbà tó ń pa ní tìjáníyà ṣàbìlíyà tó tọ̀ríkọ̀ ti hasọ̀fíyà ni kò dẹ̀ fi wúrì bí yẹn lẹ̀ tó fi kú ó ṣe wúrì bí aṣọ bí àkúrò ìgbà tó sì yan sẹ́kẹ́tìrì ní ọ́fíìsì rẹ̀ ní ẹni tó yàn ní sẹ́kẹ́tìrì ní yẹ̀wúdí ni àwọn tá a pèrè ní wàá ní mùsùlùmí àwa mùsùlùmí la kóra wa jọ àwa ni pé sẹ́kẹ́tìrì wa gan kìí tó ṣe mùsùlùmí tó jọra wọn. gbogbo àwọn nǹkan yẹn àwọn nǹkan tó ń bẹ nínú àkọọ́lẹ̀ tí ó dìnà láti rí pé tó bá jáfà tó fẹ́rù dúdú ni so àwọn tí wọ́n já wọn asálàfù ní ẹni tàbá pé ní asálàfí kò ní jẹ́ni tó já sí pé yóò fẹ́ máa màámà tako in tó jẹ́ ìlànà àwọn asálàfù yóò dẹ̀ ní àdìsọ́kàn wípé ìlànà àwọn asálàfù yẹn ìlànà tó gbádùn ni yóò láti sọ́kàn rẹ̀ pé ìlànà àwọn asálàfù kárin ojú ọ̀nà wọn àbí ojú ọ̀nà wọn yẹn olójú ọ̀nà tó gbádùn yóò sì láti sọ́kàn wípé kéèyàn wá pa ìsìláàmù rẹ̀ lọ níbàámu sí ìlànà wọn yẹn túláàsì ni ẹni tá a máa ń pè sálàfí nìyẹn so kò ní í takò àwọn sẹ́lẹ̀fù lẹ́ni tó máa ma tábà sọ eléyìí ìyẹn ni kó lè ṣàṣìṣe bákan náà yóò ní nínú àdìsọ́kàn rẹ̀ pé ojú ọ̀nà àwọn ló gbádùn bákan náà yóò sì ní nínú àdìsọ́kàn rẹ̀ wípé dandan ni téèyàn bá fẹ́ ṣe ìsìláàmù tó lálàáfíà ọ̀nà wọn ni kò rí téèyàn bá níyẹn sàlàfí nìyẹn tẹwárí téèyàn bá dúró ti manhaj salaf nígbà míì kìrìkìrì máa ń fi yẹn gbà mí nìyí tẹ́yìn ó fẹ́ wò pé ẹ̀yin ó fẹ́ ẹ̀ ẹ̀ òun fà tí ń fa àwọn èèyàn kúrò ní ojú ọ̀nà wọn ni ó lè fẹ́ fà yẹn gbà mí. ẹ̀ ah, máa ń bẹ́ẹ̀ lóòótọ́ ni kìíní ẹ̀ tàbá oníkáwò olóòtọ́ tí bó ṣe máa lọ nìyẹn ṣe kìíní ẹ̀ tí àwa rárá ni oríṣiríṣi àwọn àwíjàre rọ́ọ̀kẹ́ ní ṣètọ́ ló kàn máa gbé wá sí ní ọpọlọ èyí náà wàá rò pé bóyá ti rí nǹkan rò yóò rò pé kiri ti rí nǹkan rò bẹ́ẹ̀ sì ni kò rí nǹkan rò tó ń pè ìlànà àwọn sálàbù tó ní pé tí fìtínà bá ti gbalẹ̀ àwọn máa ń ṣe ẹ̀tìzáàlì ẹ̀tìzáàlì ni pé wọn á lọ da wọn á lọ kóra wọn ró wọn ò ní dá sí fìtínà yẹn. ẹ lè máa rí àwọn fìtínà náà àwọn nǹkan ayé mi pé sáyẹn ah, àbá wà ní dá sí ni ó ti di fìtínà nìyẹn. wà á kóra ró kó má bàa sáfẹ́ agẹ́rẹ́. gbogbo àwọn kí àwọn kan tó yá pé yẹ kí agbágbóyè rẹ ní kọ́lọ́kù ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. tó bákan náà nínú tá a fẹ́ ká gbóyè náà ni wípé sẹ́ríkì ètò gbogbo ẹni tó bá nàbí lò náà máa ń pè ní láti fi arákùnrin kan zolkó ìṣòro àtẹ̀mímì alẹ́ ìmá yastahiqu min Allah. zolkó ìṣòro yìí ó ní àkọ́kọ́ olùgbógunto lórí nínú ta Islam. nígbà tá ànábì ń pín ọrọ̀ ogun tí wọ́n tó ogun dẹ́tà ànábì ń pín nǹkan ó wá ń fáwọn míì ní tó pọ̀ ó ń fáwọn míì ní tí ò tó ti wọn. inú kan bí ni yàtí bí wọ́n ń gbẹ olórí yìí dábòsí náà ó fẹ́ challenge ànábì ni pé á ah, nǹkan ń pínkalẹ̀ yìí mo ò fi bẹ̀rù ọlọ́run sí kò sí déédéé mbẹ́ à ah, ta ni ń pe nǹkan kò ní kò sí déédéé mbẹ́ kí ló pa ànábì yẹn alábòsí. wọ́n máa rò ní ìrè òjíṣẹ́ ọlọ́run ọba fún mi láàyè kí n dé orí ilé ìdáná ànábì ń kílẹ̀ ìlẹ̀tẹ́ gbóni sọ̀rọ̀ ẹni tó báyìí ó kàn kọ̀ pàkó kàtí dé wájú ànábì ni kó lè lọ nìyẹn rògbòdó gbóyà bí wájú òjíṣẹ́ ọlọ́run ó sì dìde ó ti pàkó lórí ó sì dìde ó sì ń lọ ó máa ń rìn jà lọ sórí ẹ̀ka ìlànà ìbìlẹ̀bìlẹ̀ ṣùgbọ́n ẹ lọ́mọ pé àwọn kan padà jáde àwọn èèyàn bí irú rẹ̀ ní ìpadà ń bọ̀ tí wọ́n pọ̀ gan ànábi wa ròyìn wọn ó ròyìn wọn pẹ̀lú ìjọsìn púpọ̀ ó ròyìn wọn pẹ̀lú pé wọ́n gbúdù ní kùránì gan ó ròyìn wọn pẹ̀lú pé ẹ máa rí orí pa ìjọsìn lára wọn pé ìpínlẹ̀ bá lọ bá wọn lọ́sàn-án báyìí lọ́sàn-án tẹ́ bá lọ bá wọn fẹ́ ń bá wọn sọ̀rọ̀ wọ́n máa tó gbé ni kí ló fà á tó wọ́n ti kòrò yẹn náfìlà púpọ̀ wọ́n máa tó gbé ni ànábì ní yọmọkú nàmínà díì wọ́n ti ń sẹ́sì tóun náà ni wọ́n máa jáde kú nínú ẹ̀sìn wọ́n ti ń sẹ́sì tóun wọ́n máa jáde kú nínú ẹ̀sìn káma yọmọkú sáhàmú mìíràn rọ̀ nìyẹn gẹ́gẹ́ bí òun ṣe máa ń jáde kú lára ọ̀fà òun jọ tiẹ̀ ni wọ́n sì máa jáde nù. ànábì ní wọ́n máa ka alukur'an ṣùgbọ́n tí wọ́n ń kà yẹn láàyè jáwéz hanajirahum wọ́n kàn ka ọlọ́run rẹ̀ kò ní kọjá gbogbo wọn ọ̀nà fún wọn náà ní wọn ni ànábì wa sọ pé kódà tí n bá tírù wọn bá ti gbórí jáde lẹ́yìn tẹ́lẹ̀ tó ṣe tó lọ yìí tírù wọn bá gbórí jáde làtòlẹ́nà hàn kọ́tìlà àìdì máa pa wọn bí wọ́n ṣe pa wọn àìdì nìyí pakúpa ni máa pa wọn. gbàdá ti jáde lóòótọ́ láti kọ́ àlè àwọn nàná dá wàhálà Usman lẹ̀ náà wọ́n kúkú bá ti pa Usman àwọn náà wọ́n kúkú bí jà ṣiṣẹ́ láàrin Àlì àti Muawiya àwọn náà wọ́n ti gbogbo ẹrù yìí kalẹ̀ pátápátá tí ẹ bá lọ kàtà wọn. nígbà tí ìyá tí wọ́n bá wọn jà àwọn gbogbo tí wọ́n gan an bá wọn jà. anábìlì ẹ̀kútùlù ní alẹ́ islam rẹ̀ dà ó ní alẹ́ ọ̀sà wọ́n máa fa àwọn mùsùlùmí wọ́n máa fa àwọn kẹfìrí lẹ̀. inú yẹn ti ṣe ti dẹ́ lọ́wọ́ pé wọ́n kà fara àwọn mùsùlùmí ẹ̀ẹ́dẹ̀ẹ́mẹ́ni tẹ̀ ń sọ. wọ́n ti gbé kí nígbà tí jàbàtà jáde tó tako tó ń kà fara ní àwa yìí náà la challenge jàbàtà gbogbo yín bẹ́ẹ̀ ti pọ̀ tó àtidaka àtidaka bẹ́ẹ̀ ti pọ̀ tó ẹ̀ta ẹlẹ́nu ẹ̀lanu lẹ̀ sí ìlọrin báyìí ni jàbàtà wa ń kó èrí wa ń kó sí ilẹ̀ báyìí kódà gbọ́nà ìgbà ẹ̀ tó ń kọ lẹ́tà sí ẹ̀ tó ń ẹnìkan ní sáré pé ẹ dákun tẹ́ bá wọn sílà tí mo lè fi tako àtakò ah, ah. jàbàtà usman abdul kẹ́ni jùmọ̀ àkọlọ́ba ń jí dáadáa fún wọn ni àná dìbẹ́tì pẹ̀lú rẹ̀ ní abdulaziz foundation níjọ́ náà lọ́wọ́ ni wọ́n dìbẹ́tì pẹ̀lú ẹ̀. wọ́n ti lọ bá aláwọn azọ ní one on one níbi wọ́n ti máa ń ná kọ́ṣẹ́ dáadáa nìyí nígbà tó yá ó dẹ̀ lóun fẹ́ dìbẹ́tì gbangba ìdáni fún máa bọ̀. tó tó bá ti dọ́ kíní kan wọ́n takò ní Ìlọrin gbà náà ní ustaz Sarumi kọ́nà bá ti ṣe dáadáa fún wọn ní wọ́n fojú rẹ̀ hàn ìmọ̀ ní gbogbo wọn tí wọ́n sọ pé àwọn ọ̀dọ́ farabalẹ̀ gbogbo wọn ò lè sáku jàbàtà ń jọ́nà lọ gbogbo wọn kò sẹ́ni tó lè sáku ẹ̀. ìfọ́sọ̀ àwọn ìmọ̀ ń lọ sáku ẹ̀ wọ́n ti wá sí ibi kan báyìí àwọn nìkan wọ́n máa ń mú kúrò ní sì yọ sí bẹ́ẹ̀ báyìí ti ní wọn báyìí ẹ̀rú bá fi ọmọ karambà ní ìpínlẹ̀ ìgbà mí táwọn náà bá pè é ní ẹyẹ yọjú sí mi ká sọ̀rọ̀ ẹ̀yin lẹ kọ́kọ́ ń sọ̀rọ̀ mi ló jẹ́ kémi náà pè yín kémi ó máa ń lórí fóònù táwọn rẹ̀ ní tiwa pé eléyìí ò máa ti rárá àwọn yẹn kàn tẹ̀lé lásán ni kò mọ nǹkan níbi kò sẹ́ni tó dákú ẹ̀. nígbà táwọn yẹn fẹ́ máa sọ àwọn èèyàn di ọmọlẹ́yìn asánù ìbáná láwùjọ wàyí náà ni àwa yìí náà ni àjẹmú gbádùn ọ̀pọ̀lọpọ̀ yín bóyá kíní kan tẹ́ mi tilẹ̀ báwọn bá kàkiri ìlú. ìdáfẹ́kẹ́ máa ṣe ń sìn ìdá àwọn àfa àti jagun rẹ̀ ti pẹ́ pé pé lágbogbo wa ni ó mọ̀ sábà máa pé ẹ má gbalẹ̀ síbẹ̀ ẹ má gbalẹ̀ síbẹ̀ ọmọ ilé àwọn ọmọ bẹ̀rẹ̀ sí ẹ má gbalẹ̀ síbẹ̀ ọlọ́dì tẹ wá sílẹ̀kùn lè bá àtàjá àti ẹran káríkárí pé ẹ̀yìn kálukú wá ti wátawàta tọ́rọ̀ wá ní ìdẹ̀ wá ń sọ lẹ́nu. mọ́nà àjò sálàfù dàrú rárárárá ṣe ń fà òkèlè ní tó jẹ́ mọ́nà ń bá wọn olórí lò bá wọn tí wọ́n já wọn ẹ̀ẹ́dọ́dọ̀ ṣe fọ̀fọ̀zán ṣe kánà ṣe kánà ẹ̀ẹ́dẹ́ fún wọn ní àwọn àfáàyí bẹ́ẹ̀ ni àìmọye ọ́díò àìmọye mọ̀hàdọ́rátù wọn tó ń bẹ lórí YouTube ní tọ́ṣe lórí àwọn ìkwáàtù mùsùlùmù tọ́bí ń kọ̀ndẹ́mù wọn tọ́bí ń sọ agbúrú wọn ní ẹ̀rẹ̀ ní débẹ̀ kẹrin náà kọ́ṣe àwọn àfáàyí pé wàhálà wọn pọ̀ lórí ìkwáàtù náà bá yẹ kọ̀ àwọn ẹ̀pẹ̀ láfà yìí yẹn wa ni wọ́n gbà ṣùgbọ́n nǹkan tí wọ́n kọ tẹ́ẹ̀lì ìtakò wọn òun làwọn kà ẹ̀sì dáhùn sí fàdá ìníkan ìníkan lẹ́yìn máa sọ pé ẹ̀kọ́ rọ́wí ẹ máa rẹ̀ má pọ̀ ń bẹ̀ gan wàláhì bí màá ṣe pọ̀ ń bi síra àkọ̀rọ̀dọ́wí tó bá rí bẹ́ẹ̀ ìmọ̀ tí ń bẹ́ ń bi síra rẹ̀ kiri máa bẹ̀ lọ ìmọ̀ tó òtọ́ọ̀dù wa kan wà ní tó bá rí tíra lọ́wọ́ mi látọ̀ kan ti bá mú tíra dání àní kọ̀dọ́wí àlùbáni ó ti wà pé tíra méjì ni wọ́n kà ní tí n bá ti ka kọ̀dọ́wí màá ka àlùbáni kọ̀dọ́ ni mo wá ní tó pọ̀ gan-an níwọ̀n bá yí tá a gẹ́gẹ́ bí ọmọ kéwù ní abájírí àárà tó a ìmí ni màá ka lípa ní àti òkè ìdílé rẹ̀ báyìí màá kà náà àfáwà yẹn ti mọ̀ ní so akásíra rẹ̀ ní ṣùgbọ́n gbà tó di wípé àwọn ká máa sọ̀sọ́kúsọ in tí ò lọ pẹ̀lú ìsìláàmù ní ká máa jó gbogbo ẹ̀ papọ̀ lórúkọ pé ó lọ bẹ́ẹ̀ tó náà ṣáfẹ́ ṣe yìí ò sí àwọn ìpàdù ní àwọn àwọn àfá àwọn ní àwọn ìmọ̀ ọ̀rọ̀ míì tó já pé tẹ́ bá gbọ́ jẹ́mọ̀ gbà ah, táwọn tí wọ́n ń sọ fún wa pé wọn ò ní pírọ́blẹ̀mù náà nìyí so fún délé manhaj salaf lórí ọ̀rọ̀ bá a ṣe ń bá wọn olórí lò wàlẹ́ ọ̀gá pọ́blẹ́mù ti ń ṣẹlẹ̀ láyé ni ọ̀gá àṣòro tó wà lágbàáyé àwọn mùsùlùmí lónìí ó làwọn ìfọwà tó sì dájú pé táwọn tí wọ́n jáwọn afá tí wọ́n máa ń parọ́ bá dìde sí fìtínà ní ìdálẹ́ tó ìyẹn jẹ́ ọ̀kan bá wọn. ṣé wá sí ẹ bá fẹ́ mú àkídà sálàf àkídà sálàf tí ẹ bá fẹ́ mọ̀ nípa rẹ̀ láàrin ìṣẹ́jú márùn-ún àsìkò tí lọ tí a bá fẹ́ mọ̀ nípa àkídà sẹ́lẹ̀ ètò wà very simple ni àwọn tí wọ́n já wọn sẹ́lẹ̀ wọ́n máa mú àkídà nínú alukur'an wọ́n máa mú nínú sunna èyí tí wọ́n kàn ní ìdíwọ́ tó dé lẹ́yìn wọn ni wípé kìtáàbù wà sunna tó dúró tì yẹn ni máa fi fáwọn mùsùlùmí ti kàlẹ̀ kíkùn torí pé fáàmù sálàkù tiwọn táwọn fi ń gbọ́ kùránì yé ni kí ni oní sunna ó lọ̀rọ̀ nàbí bá sọ ṣùgbọ́n ní ti àwọn olùsọ pé àdísì yìí náà bẹ́ẹ̀ ti tu ìyẹn kọ́ ló tú ó lè tú báyìí náà bẹ́ẹ̀ ti gbọ́ àyà yìí kọ́ ló lọ ó lè tú báyìí náà kò sí pọ́blẹ́mù ẹ̀wọ̀n olè já dààmú ẹja padà sódò àwọn asálẹ̀ kíná gbọ́yé bẹ́ẹ̀ níta bá ti gbọ́yé náà níwò yẹn àlámà rí kù bẹ́ẹ̀ náà lọ. sọ́rọ̀ ọba Allah subhanahu wa ta'ala ó tọ́ka àwọn tí wọ́n já wọn sàhábà al-Qur'an ó sì jẹ́ ká àwọn sọ̀hábà gangan mọ̀ pé àwọn tí wọ́n dé lẹ́yìn irú tẹ́yìn gbàgbọ́ tí wọ́n bá ti lè gbàgbọ́ wọn ti dẹni tó jèrè wájú ọlọ́run yẹn gbọ́dọ̀ sọ́lọ́ ọba ní fa in amanu bi mithli ma amantum bihi faqad ihtadaw olùwọ́ba ní tí wọ́n bá gbàrú tẹ́ gbàgbọ́ ń gbọ́ wọn ti mọ̀nà just irú tẹ́ gbàgbọ́ ọ̀dún kílẹ̀ ni irú tẹ́ gbàgbọ́ tí wọ́n bá gbàrú ẹ̀ gbọ́ wọn ti dẹni mọ̀nà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 nùwọ́lìhì máa tọ̀wọ́lá ojú ọ̀nà àánú tó mú tọ̀ yẹn tó rìn lórí ẹ̀ àwọn ọlọ́mọ bó máa kún lọ́wọ́ lórí ẹ̀kọ́ máa rìn lọ. wà ló sì ìjà annam tó bá kú àwọn aṣọ sínú náà promise ọlọ́wọ́n bá nìyẹn. ìgbà tó lọ́wọ́ bá sọ pé gbọ́dọ̀ tẹ̀bí mọ̀mìnì ojú ọ̀nà tó ń rin ojú ọ̀nà tó yàtọ̀ síta àwọn olùgbàgbọ́ àwọn àwọn olùgbàgbọ́ nígbà tí áyà sọ̀kalẹ̀ ọlọ́run dárúkọ ìran méjì ó dárúkọ ar-rasul tí ó dàrú mímí àti ẹ lọ́wọ́ pẹ́ni tọ́lọ́run bá ń sọ níta ní jama anẹ́gbọ́ Muhammad ó wá ní orin ojú ọ̀nà tó yàtọ̀ síta àwọn olùgbàgbọ́ àwọn àwọn olùgbàgbọ́ tọ́lọ́run bá ń sọ yẹn àwọn sàábì ni kò dàrú. fàánẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wa sallam olùtàràkù fiikum ma in tamassaktum bihi lan tadillu kitaballahi wa sunnatihi ó ní mo fi nǹkan kan lẹ̀ fún yín tẹ́ ẹ bá ti dì mọ́ ẹ̀ ní sọnù tí ọlọ́run àti ìlànà mi. bákan náà àdẹ́sọ̀ lọ sọ́là ní ṣàtẹ̀tẹ̀rù pàhárí ìlúmà ó láwọn àlùmà yóò pín sí seventy three kágun nítòsí mẹ́ẹ̀. ó ní kúlù hafi náírà illa wahida gbogbo wọn ọmọ náà ni wọ́n àti ẹyọ kan. nínú ruwaya tìmídì àbí àbúyẹ imam musnad imam ahmed wọ́n bí lọ́wọ́ ànábì pé manhum níbi kan ìwáyà kan ànábì ní aljamaa ó láwọn jamaa ni nínú àwọn sọ́hábà ibn Mas'ud ó ní aljamaa tó máa wafaqa alhaq nǹkan pè ní jamaa yẹn ni tó bó dodo mu tó bá òdodo mu nínú ìwáyà mẹ́ta ànábì tó sọ ànábì tiẹ̀ ṣàlàyé jamaa yẹn ànábì ní mọ̀nà àlà mẹ́sì mà ánà àlẹ́ ìyàwó wà sàbí gbogbo ẹnikẹ́ni tó bá ti wà lórí irú nǹkan tí èmi àtàwọn sàábì mi ń bẹ lórí rẹ̀ lónìí àwọn tí ó là nìyẹn tí ò ní tọ́nà wò ó làwọn yẹn tó ní kúkúrú èdè ó náà ni wípé èyí ànábì ń bẹ lórí ẹ̀ àtàwọn sàábì á rí pé gbogbo ohun tí ń jẹ́ ìsìlámù lóko sínú ó kó bá ti gbàgbọ́ sínú ó kó bá a ṣe jọ́sìn sí inú bákan náà ó kó bá a ṣe wà nínú ìgbésí ayé wa ó kó yẹn náà sí inú so eléyìí jẹ́ ìlànà láti lè fi máa kí ni manhajù àwọn tí wọ́n jẹ́ as-salafu agbèrò nínú ọ̀rọ̀ wa láti sọ̀rọ̀ nípa usulu aqidati ahli sunnati wal jama'a ṣùgbọ́n àsìkò lè gbà usulu tí mo fẹ́ sọ ń pẹ́ kó tóbi mẹ́jọ ṣùgbọ́n ẹni sọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ lọ́tọ́rí pé ọjọ́ ti lọ èyí tá a wúlò náà àgbẹ̀lẹ̀ wọn Allah subhanahu wa ta'ala kó lò ní sábàbí ìdáyà fún wa ó sì tó ṣe wá láǹfààní láyé àti níjọ́ gbẹ̀ndé àlùkìyàmà wa sallallahu wa sallama ala nabiyyina Muhammadin wa ala alihi wa